kí n fẹ́ sọ nípa àṣà àti ìṣe wa nílẹ̀ Yorùbá a rí wípé ní ọ̀sẹ̀ tó a lò tán yìí ìní Ọmọyẹlé Sowore kọ́ ẹni tó ní iléeṣẹ́ Sahara Report tó lọ sí ọ̀dọ̀ bàbá wa Ọ̀nìrìṣà ní Ilé Ifẹ̀ láti lọ kí bàbá wa Ọ̀nìrìṣà àmọ́ gbogbo wa náà ti wo fọ́nrán fídíò náà nígbà tó débẹ̀ ó ní láti gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àgbọ̀n wípé òun ò lè dọ̀bálẹ̀ o òun ò lè dọ̀bálẹ̀ fún bàbá wọ nírìsà Sòwòrẹ́ kí ló dé àwíjàre Sòwòrẹ́ ni wípé tó bàbá ọ̀nìrìsà wọ́n dá wọn dúró pẹ́ wọ́n ti dá wọn dúró pẹ́ jù nígbà tá a rí agbọ́pẹ́ bẹ́ẹ̀ sì ní sọ nínú fọ́nrán náà pé bóyá ẹ̀rọ tajútajú bóyá apani wọ́n dá sí afẹ́fẹ́ wọ́n fi tú wọn ká àkọ́kọ́ àwọn àgbààgbà ìjòyè ní òtún fẹ̀ wọ́n bẹ níkàlẹ̀ láàfin bàbá wọ̀ onírìṣà bàbá wọ̀ onírìṣà náà sì ń bẹ́ ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ọ̀fẹ́ náà wọ́n ń bẹ́ ń bẹ̀ tí fi sọ bẹ́ẹ̀ tá a tiẹ̀ ní Sòwòrẹ́ gan ó jẹ́ ìkan nínú àwọn ọ̀dọ́ tí ń làkàkà yìí pé ọdún 2019 tá a fẹ́ kó sí òun ó di ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ìdí nìyí tí wọ́n fi ń lọ káàkiri gbogbo ilẹ̀ Yorùbá àti orílẹ̀-èdè wa Nàìjíríà àti ọ̀dọ̀ àwọn ọba láti wá aṣọ jáde níta gbangba nítorí pẹ́tò èmi ò Sòwòrẹ́ ìhìn lè dọ̀bálẹ̀ fún ọba àyànga Sòwòrẹ́ ó jẹ́ nǹkan ìwà òmùgọ̀ pátápátá àti ìwà ẹranko àti ìwà ìnítìjú àti ìwà àrífín àti ìwà òpònú torí pé mo máa ń wo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jẹ́ gbẹ̀rọ òṣèlú tì ọba gbogbo ilẹ̀ Yorùbá ìní ọ̀nìrìṣà ọba gbogbo ilẹ̀ yorùbá ìní aláàfin ọ̀yọ́ ikú bàbá yèyé àtàndá ọba tó tó tó ọba gbogbo ilẹ̀ yorùbá ní àwùjalẹ̀ ìjẹ̀bú òní aláké o òní olúbàdàn tilẹ̀ ìbàdàn ònlọba èjìgbò ònlọba ìwó ònlọba ẹdẹ gbogbo ọba kọba nílẹ̀ yorùbá tó fi mọ́ ọba ọwọ́ iléṣà tó fi mọ́ ọ̀ràngún báńbá tó láwọn ọba tó ṣe pé wọ́n ti bọ́ sí orílẹ̀-èdè benin republic tó pé ọba yorùbá ni wọ́n ká tún wá kù ń bẹ́ẹ̀ gbogbo ọba ní ilé èèyàn dúdú kò bá àjọba ilẹ̀ Togo ni o kò bá àjọba ilẹ̀ Ghana ni o bí wọ́n bá ṣe ń bu ọ̀wọ̀ fún ọba làwa náà ṣe gbọ́dọ̀ bu ọ̀wọ̀ fọba náà àkọ́kọ́ àwọn òyìnbó ní àṣà tiwọn Obama bó ṣe jẹ́ pé ó ní olórí ìjọba ilẹ̀ Amẹ́ríkà nígbà tó lọ sí apá ilẹ̀ àwọn ilẹ̀ Lárúbáwá ó tẹ̀ fún àwọn aláṣẹ wọn tí ń ṣe ọba tiwọn náà níbẹ̀ bákan náà ni a rí póòpù tó ṣe pé òun lo lórí ẹlẹ́sìn ti ìjọ àgùdà àwọn kátólíìkì nígbà tóun náà lọ ó tẹ̀ fún àwọn aláṣẹ a sì rí àwọn obìnrin tó ṣe pé nínú àwọn òyìnbó àwọn náà ń kúnlẹ̀ ta wá nìwọ tó tó wá láyà tó tó wá lè sọ láàfin bàbá wo onírìṣà ní ilé Odùduwà gangan yí o ò lè kí ni o ò lè dọ̀bálẹ̀ àkọ́kọ́ àrí pé ìwà àrífín àti ìdá ìtàn rúkọ̀ ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ tí a bá gbàgbé nígbà kan nígbà tí bàbá wa alákẹ́lẹ̀ gbá báwọn ọ̀dà akọ àwọn ọba wọn láwọn ọba ńlá márùn kan ló ṣe pàtàkì nílẹ̀ yorùbá tí wọ́n kara wọn mọ́ wọ́n dákọ̀ àwùjalẹ̀ lẹ́yìn tí kò rí bẹ́ẹ̀ àwọn ọba ńlá nílẹ̀ yorùbá wọ́n pọ̀ o wọ́n pọ̀ níjọ́ tí n bá fẹ́ mú wá kódà wọ́n lé ní ogún tó ojúlówó ọmọ òdùdúwà àwọn tó wá jẹ́ ọba àṣẹ̀ǹbáyé wọ́n sì pọ̀ ọ̀dà nígbẹ̀ wá sọ̀rọ̀ níbo lẹ fẹ́ fi ọwọ́ alẹ́sà sí ṣé adé òfégè ní bẹ lórí ọwọ́ alẹ́sà kódà ìwó ìlú ìwó tí ọba olúwo bàbá wa Abdulrasheed àkànbítelúwa tí wọ́n jẹ́ ọba fún wọ́n ní ìtàn tó ti lé ní ọgọ́rùn-ún ọdún mẹ́fà tó ń lọ bí ọgọ́rùn-ún ọdún méje tó ṣe pé adé ojúlówó adé náà ní ń bẹ ọ̀dà bẹ́yìn ọba tiẹ̀ mọ̀ gbogbo àwọn tá à ń pariwo ọmọ Odùduwà ọba Olúfọ̀n Ifá Ọ̀ṣun bẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ó ní àkọ́bí Ọbàtálá bí adé àrè tí ọ̀ni rìsà máa ń gbé sórí lẹ́ẹ̀kan lọ́dún bó ṣe rí bẹ́ẹ̀ náà làwọn náà lójúlówó tiwọn tó ṣe pé adé yìí wúwo adé àrè ní tó fi wúwo ó tó seventy kilo ó ju àpò sìmẹ́ǹtì kan lọ etí bá bá àwọ̀ ọ̀ni rìsà tí ó gbé sórí nu etí wo òpònú fẹ́ máa rí fínú. bẹ́ẹ̀ náà ni àwọn ọba aládé bá ń bá àwọn adé ìṣẹ̀ǹbáyé ń bẹ kò sí ọba méjì tí wọ́n ń kì nílẹ̀ yorùbá nígbà àjọ ń pé ọba ńlá ti ń gba ìdọ̀bálẹ̀ ọba bí kò sí bàbá wa ikú bàbá yèyé kábíyèsí aláàfin ọ̀yọ́ àmọ́ lónìí gbogbo àwọn ìlú míì àti àwọn ọba ńlá míì náà ti wá yan àwọn ọba làwọn náà fi di ọba ńlá ti ń gba ìdọ̀bálẹ̀ ọba ẹ wá jẹ ìyànnà náà nígbà tọ́rọ̀ yìí wáyé tí fàǹfà wa ọ̀rọ̀ kan wá wá láti ilẹ̀ bìíní wọn làwọn làwọn ni ti ń jẹ́ ọba ipe kò sí ọba nínú orúkọ àwọn ọba nílẹ̀ yorùbá wípé wọ́n tẹ̀ tún fi gẹ̀tẹ́ẹ̀sì kì í sí pé títí di nǹkan bíi ọdún 1940 àbí kínní kan táwọn òyìnbó ṣe ìpàdé mo ní àwọn ọmọ ìtàn àkọ́kọ́ ẹjẹ́ kọ́kọ́ wá padà sí ọ̀yọ́ aláàfin ọba ni à ń pe aláàfin ọ̀yọ́ orúkọ oyè ìní aláàfin orúkọ orúkọ tá a ti gbogbo ọba pátá nílùú kọ̀ọ̀kan máa ń pe ọba ọba kọ̀ọ̀kan wà ní orúkọ oyè ọba wọn ọwọ́ alẹ́sà ọba ni ọ̀rọ̀gúnla ọba ni alákẹ́lẹ̀ ẹ̀gbá ọba ni olúwo ọba ni ògìyàn èjìgbò ọba ni bámbámbámbám àmọ́ ìjẹ́ wàá fi yé yín ní pé orúkọ ọba ò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kí n tó padà sí ilé Ifẹ̀ ọba a máa ń pe ìyàwó àwọn ọba aláàfin Ọ̀yọ́ ní ayaba a sì máa ń pe ìyàwó àwọn tó bá jẹ́ Basọ̀run a máa tún wá pe Basọ̀run orúkọ bí aláàfin ṣe kọ́kọ́ ní àkọ́kọ́ mọ̀ pé ọba o ìlà ń pe aláàfin ẹ wa bá wá jẹ́ Basọ̀rún náà wá ní orúkọ kan tó súnmọ́ ọba iná là ń pè ní ibà a sì máa ń pe àwọn ẹ̀ṣọ́ àwọn ààrẹ ọ̀nà kakanfò náà ní ibà ìyàwó ẹ ń bá wá jẹ́ Basọ̀rún tá à ń pe Basọ̀rún ní ibà tá à ń pe Aláàfin ní ọba a wá máa pe ìyàwó wọn ní ayinba a máa pe ìyàwó àwọn Aláàfin tó jẹ́ ọba ní ayaba ẹ wá já padà sí Ilé Ifẹ̀ a ti ń pe orúkọ àwọn ọba ní Ilé Ifẹ̀ láti ìpìlẹ̀ ilá ti bẹ̀rẹ̀ sí ní lórúkọ àwọn ọba ọba mákì ń bẹ nílé Ifẹ̀ ọba lùfọ̀n ń bẹ nílé Ifẹ̀ ẹni ká padà o nígbà tí wọn ò tí ì máa jẹ ọba ní ìlú Bìíní nígbà wọn sì wà nígbà wọn ń jẹ táwọn ògìso níjẹ́ ń jẹ ilẹ̀ igodo mí ìgòdò kó tó di pé wọ́n jẹ àwọn ògìso ògìso ògìso nígbà ọ̀ràn míyàn wá wá tọ́lọ làwọn lójú ń bẹ̀ Ọ̀rànmíyàn ló wá fi tá ń pè ní ọba lélẹ̀ lẹ́yìn ìgbà tó kúrò ní ilé Ifẹ̀ ó tún padà sí ilé Ifẹ̀ ó tún wá padà sí ìlú Ọ̀yọ́ kó tún wá lọ fi ipò ọba míì lélẹ̀ ó wá ibẹ̀ ní Aláàfin ọba Aláàfin à ń lo ọba ẹ lọ wo orúkọ àwọn oyè àwọn tó ti jẹ kódà ọ̀ọ́ni ọ̀ọ́ni tá ń pe ọba ilé Ifẹ̀ lónìí onígbà tí ìyún bẹ̀rẹ̀ onígbà tí ìyún bẹ̀rẹ̀ ọlọ́fin la kọ́kọ́ ń pè wọ́n tẹ́lẹ̀ a ń pè tàwọn ọ̀yọ́ ní aláàfin ọlọfin ìjàyè ń bẹ ọlọ́fin ilé ifẹ̀ ń bẹ odidi ọ̀rọ̀ nu torí pé lásìkò tí Odùduwà ń bẹ àwọn ìran Ọbàtálá náà ń bẹ ìwádìí ìjìnlẹ̀ mo táwọn náà ní adé tiwọn kó tó di yí pé wọn pín sí méjì títí di ọdún 1919 àwọn ẹyọ Ọyọ nìkan là ń pè ní Yorùbá torí pé ìran méjì ni wá àwọn ìran tí àwọn Ọbàtálá ń bẹ ìran tó dúdú wà ń bẹ àwọn ènìyàn ń pè ní yorùbá ẹ̀yà ìjẹ̀bú ń bẹ ẹ̀yà ìgbòmìnà ń bẹ ẹ̀yà èkìtì ń bẹ ẹ̀yà gbó ẹ̀yà tí ń bẹ nílẹ̀ yorùbá sàpọ̀ àwọn àwórì àwọn àwọn oh, ìgbòmìnà àwọn ni yorùbá ọdún 1919 èyìnbó ní pé ká máa lo orúkọ kan ṣoṣo da gbogbo wa pọ̀ máa jẹ́ yorùbá ìgbà náà ọba kó tó di pé ọ̀pá wàá gbà ẹ̀rí tó sì mú wá ni pé yóò pa orúkọ àwọn ẹ̀yà yòókù rẹ̀ ká tó bẹ̀rẹ̀ sí ni wàá máa jẹ́ orúkọ yorùbá tó ṣe pé òun ló ti gbajúmọ̀ torí pé àwọn èèyàn ọ̀yọ́ ọ̀yọ́ àkọ́kọ́ ńlọ́wà kèése tí ọ̀yọ́ àgọ́ ọ̀já tí bàbá wa aláàfin àtìbá kó wa wá lónìí kọ́ là ń sọ ọ̀yọ́ àkọ́kọ́ yìí ni ogun logun ti tú ogun àwọn onúpẹ ni àwọn èèyàn tó máa ń ṣe àsìgbọ́ ogun lọ́rí ọ̀wọ́ bẹ̀ nígbà tí wọ́n padà tí wọ́n wá síbí ni àwọn onúpẹ fi gbógun wọbẹ̀ odidi ọ̀rọ̀ bòmínú lọ́jọ́ iwájú. torí náà aláwọn ọba a sì ní àwọn ìjòyè babawo olúṣẹ́gun ọbásanjọ́ nígbà tó lọ sí ààfin babawo onírìṣà ọmọ ìnàtán fún onírìṣà mọ́ ní ta ni wọ́n ṣòwò rẹ̀ ọba èyí lè dọ̀bálẹ̀ fọba kì í sì ṣe ìwọ ní kọ́bọ̀ náwó sí yàn ọ kọ́kọ́ dọ̀bálẹ̀ sí fún ọba ọba nígbà tí Fẹ́mi Adésínà tó ṣe olùbádámọ̀ràn ààrẹ nípa ètò ìròyìn lọ bá bàbá wa láàfin Ọ̀yọ́ ọ dọ̀bálẹ̀ fún bàbá wa láàfin Ọ̀yọ́ nígbà ó dìde tán bàbá wa láàfin Ọ̀yọ́ lọ́kọ́ nawọ́ sí i òun náà sì nawọ́ padà àmọ́ kí ọ ikú bàbá yèyé ní ìlú Màdúgùrí kọ́ni lọ́yìn ọdún náà lọ́hùn ìyàwó ààrẹ orílẹ̀-èdè wa Aishatu Buhari nígbà tó nawọ́ sí bàbá ìwà ikú bàbá yèyé bí ikú bàbá yèyé ṣe sọwọ́ lì pé àrífín obìnrin ọ̀nàwọ́ sèmi ikú bàbá yèyé gbogbo ayé ló sì kan sára sí bàbá wa ikú bàbá yèyé pé tó làmídìí ọba ni ọ́ lóòótọ́ kìí ṣe bí àwọn àwọn ọba lóòótọ́ àwọn ọba kan ń bẹ o tó ṣe pé adé ò lè pẹ́ lórí fún wọn ilẹ̀kẹ̀ ò sì lè pẹ́ lẹ́sẹ̀ ṣùgbọ́n àwọn ọba dáadáa àwọn ọba dáadáa adé ọ̀pẹ́ lórí ìrùkẹ̀rẹ̀ ọ̀pẹ́ lẹ́sẹ̀ ẹ mẹ́jà torí owó àbí ìjẹkújẹ máa fi àwọn èèyàn jọba èèyàn ní ọba olúwo tá à ń rí àpẹẹrẹ dáadáa ń bẹ èèyàn ní wọ nírìsà àwọn ọ̀dọ́nù tí wọ́n fi jọba tá a sì rí bìlú ṣe ń rí ẹ dé ilé Ifẹ̀ ní ọmọ àtúnṣe tí ọ ń bá ilé Ifẹ̀ ẹ ń dé ìwò ní ọmọ ìlànà ọ̀pọ̀lọpọ̀ kò àwọn èèyàn tẹ́lẹ̀ nísìnyí ẹ̀sẹ̀ ń èèyàn yìí tí olúwo ń torí náà ẹ jẹ́ ká mọ tá à o tọ́ba mọ̀ pọ̀ fẹ́ ṣe ààrẹ àní ọmọ ṣe ààrẹ àmọ́ mọ̀ rí bàbá mọ̀ rí ọba kọba fín nílẹ̀ yorùbá tọ́ba fi lè rí ọba kọba fín ìtàn yorùbá lórí fín tọ́ba fi lè rí ọba kọba fín ìtàn yorùbá lórí fín arọ́ba fín sì lọ́ba ń pa ọ̀ lọ́ọ́ béèrè lọ́ọ́ àwọn tó ti ṣe ń bo wọ́n bajá tẹ ọba bá dúró déédéé ọba ọba ò ṣe aṣojú ẹlòmíì bí kì í ṣe aṣojú ọlọ́run ọlọ́run ni wọ́n ń ṣojú ọlọ́run ló sì fi wọ́n bẹ̀ ẹni ọlọ́run bá sọ pé yọ ọ̀jọ̀ba ní ọ̀jọ̀ba bẹ́ẹ̀yẹn bá jẹ gómìnà ọlọ́dún mẹ́rin ọlọ́dún mẹ́jọ yóò kú bẹ́ẹ̀ ọba ọbẹ̀ ń bẹ̀ títí tọ́lọ́jọ́ òfin tó ni torí yìí pé wọ́n gbà pé ojú ọlọ́run ní í ṣe ìdájọ́ ọba òṣìṣí lọ́wọ́ èèyàn ọwọ́ ọlọ́run ni kódà tó ṣe pé ìdájọ́ ọ̀làjú tá à ń gbọ́ bá lọ ilé ẹjọ́ ìdájọ́ ọba lọ́wọ́ èèyàn ọwọ́ ọlọ́run gbogbo tí bá sì ń alágbára láyé a gbọ́dọ̀ bọ̀wọ̀ fún ni torí pé ọlọ́run ló sì wọ́n kìlọ̀ fún o wọ́n kìlọ̀ fún má rí ìjà orí adé o má sì rí ìbínú ọmọ Odùduwà àfi kó o fi ẹnu rẹ lọ túbá ó sì mọ ròyìn irọ́ gbé ó sì mọ ròyìn ìbàjẹ́ gbé kọ́ ọ lọ túbá kí gbogbo ọmọ orílẹ̀-èdè ó sì mọ̀ kí gbogbo ọmọ Yorùbá ó mọ̀ pé o túbá lọ́dọ̀ bàbá wo ọ̀nìrìsà ọbẹ̀ èkó tó dẹ̀ wò ń jọ́ sí bí gbogbo náà la máa ń tọ́ ṣẹlẹ̀ ọ̀nìrìsà ní bẹ́ńbẹ́ lónìí òun kọ́ kò sẹ́ńtì òjù lọ kò sẹ́ńtì aláàfin ọ̀ yóò jù kò sí ẹni tí ọba iléṣà ò jùlọ kò sẹ́ni tó ba àwùjalè ò jùlọ kò sẹ́ni tó ba àwọ̀ ò jùlọ torí pé ọlọ́run ló gbé wọn bẹ̀ orí ìtẹ́ ọlọ́run ni wọ́n jókòó lé nítorí náà ẹ jẹ́ ká mọ tá à ń ṣe ká sì bọ̀wọ̀ fún àwọn ọba wa ẹ mẹ́jà fi ètò òṣèlú àbí ìlànà òṣèlú ẹ mẹ́jà fi bàǹtà àti bá lọ́wọ́ àwọn baba ńlá wa jẹ́ ṣòwò rẹ sọ́ra rẹ o torí pé láyé olúgbọ́n wọ́n níbi ìkóró mọ́ lọ láyé àrẹ̀sà bíi kóró mọ́ lọ tó láyọ̀ wàrà gún àgá ń kọ́ olùgbàsẹ̀ tiẹ̀ ọ̀yẹ̀jú o àrẹ̀sà tiẹ̀ ọ̀yẹ̀jú tó lásìkò tiwa ẹja wà ní ìṣọ̀kan nílẹ̀ yorùbá pàápàá bàbá wa náà yan ọba ìtẹ́tẹ̀ pípínlẹ̀ káàkiri bóyá ni ò jẹ́ kẹ́ ẹ mọ tẹ̀ ń ṣe ẹ jẹ́ kí pàdé lọ́balọ́ba gbogbo ilẹ̀ yorùbá ọmọ wà ẹ̀mí ju èmi òjò ẹja gbé jù kí ògo àti ìlọsíwájú lè bá orílẹ̀-èdè Odùduwà tòní náà títí ìgbà tá a tún máa pàdé o èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Lájí Abbas ló ń kí wa yí pé ire o.